wọn yẹ kádàrá rẹ wò páyé ní di lọ́nà bàbá ayẹyẹ tó lọ bá òun òun díngí tí ń fi rí kádàrá tẹlómìn ó yẹ kó fi wo tara rẹ inú ìwà lọ́wọ́ bá a babaláwo ìyá níjẹ because ó tó kò tí ọtí ọ̀pẹ̀lẹ̀ òun ò ní pírójẹ́tì kan tó wà ṣe pírójẹ́tì kan bìkan ọmọ lẹ́rù kan tí wọ́n fẹ́ lọ gbà lẹ́kọ̀ọ́ mo fẹ́ dé kánò kábọ̀ sẹ́yìn kó bísíǹnẹ̀sì yẹn ọkọ̀ ìjókòó sójú kan náà ó jókòó bí àpáta tí èmi ra ẹwà àwárí yíbá à èpè ní o àwárí yíbá ní èpè ní torí pé ìwọ ìwọ òjókòó kalẹ̀ ìwọ ń lọ ń bọ̀ ni ọwọ́ ní báwa bá lọ bá bá bọ̀ àwárí yíbá ní ìyẹn ni pé ẹ̀yin ẹjókòó ká oṣù tí ó pa yín náà ni ẹjókòó tì àwọn bàbá àmọ́ ẹ̀rí yín báwọn òun sì wárìsì kì í tiẹ̀ lọ wọn á ní kan yé ọmọ àwọn ẹni pé yorùbá gbogbo wákùwà akẹsẹjáyé rẹ tó lówó ní ọjà ni abíkíní wọn wá wò wòkúwò tí wọn máa wò ọmọ wọn àlọ náà kọ pé kò ní dáa fún kódà kọjá lọ ọ dáa fún torí ọmọ mi èèlò lọsàn fún wọn ọ ah, dáa fún ọmọ yìí olóríire ọmọ ni gbogbo àwọn orogún ìyá rẹ ọmọ àwọn lọ torí di eléyìí báyìí ìpele kẹrin òun náà ni alkhalq ọlọ́run ní ma nípa gbogbo nǹkan ọkọ gbogbo nǹkan èròǹgbà rẹ̀ ló sì fi kọ́ ọwọ́ àṣẹ̀dá gbogbo nǹkan tẹ́mi bá ti mọ̀ pé ọlọ́run tó dá mi ti tó gbogbo nǹkan kí wọ́n á ní nǹkan tí mo fẹ́ máa bẹ̀rù fún tí wọ́n bá mọ̀ pé ọlọ́run ọba tó dá mi ó ti kọ́ àkọọ́lẹ̀ gbogbo nǹkan kí ló tún sẹ́kù ju kí n máa sọ yìí pé ọlọ́run ọba اللهم حسن عاقبتي في الأمور كلها وأجرني من خزي الدنيا ومن عذاب الآخرة واجعل اللهم كل قضاء قضيته لي خيرا wọ́ọ́lọ́wọ́n ọba jẹ́ kí àtúmọ̀tán mi ọmọ dá nínú gbogbo nǹkan àdúrà tó yẹ kó ọmọ ṣe nu kó o sì wáá sọ mi kó o là mí níbi ìtìjú ilé ayé àti ìyà ti àlùkìyàmà kó o wá ṣe gbogbo àkọọ́lẹ̀ tó kọ fún mi ní rere báyìí lọ́ọ́ yẹ káwọn mùsùlùmí ká máa ṣe o. rabbana atina fid dunya hasana. وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين أيوة. الله أكبر